ọlọ́run sí ọlá rẹ̀ ga jùlọ sọ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo nígbà tí ẹ bá dìde láti kírun kí ẹ wá àwọn ojú kí ẹ wẹ àwọn ojú yín àti àwọn ọwọ́ yín títí dé ìgúnpá kí ẹ sì fi omi pa àwọn orí yín àti pé kí ẹ wẹ àwọn ẹsẹ̀ yín títí dé kókósẹ̀ méjèèjì ọlọ́run kò fẹ́ ṣèmíra kọ̀ọ̀kan fún yín ṣùgbọ́n ó sì fẹ́ ṣe àṣepé ìbẹ̀rẹ̀ fún yín kí ẹ lè máa dúpẹ́. alhamdulilayi wàlẹ́ ìṣọ̀lẹ̀ ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ̀lú agbọn ibi tí ó ti ní bùkátà sí ṣíṣe àfihàn ní tí wọ́n gbà lérò pẹ̀lú àwọn orígun àlàálá wọ̀nyí nínú alukur'an ọlọ́wọ́n ọba àlìkẹ́ọ́lá ó sọ fún àwa mùsùlùmí pẹ̀lú pé ó pa wá ní àṣẹ ọlọ́run ní ìdàkúntòmù yìí la sọ láàfin nígbà tí ẹ bá dìde láti lọ kí ìrun ìdá kúntùm yá ayọ́lẹ̀bí na àmànú ẹ̀yin onígbàgbọ́ òdodo ìdá kúntùm ìlà sọ́lá tẹ́ bá ti fẹ́ lọ kírun fáksìlú wùjú akùn fíksìlú wùjú akùn ẹ ojú yín tí a tún sí káwẹ̀ ojú ìlà kọ́wùlì ìtààlà títí tọ́lọ́run sọ pé ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj ọlọ́run ọba ò gbèrò fún yín ìnira kankan nínú ẹ̀sìn walakin yuridu liyutahhirakum ṣùgbọ́lọ́run fẹ́ fọ yín má waliyutimma ni'matahu alaykum kó sì ṣe ìlera rẹ̀ ní àṣepé fún yín la'allakum tashkurun tẹ́bà tí ó máa dúpẹ́ nítorí abẹ́lò ni pé ọlọ́run ìdàkùn tó mẹ́lá sọ́lá fásitìlù òjò akùntẹ́ bá ti fẹ́ kírun ẹgbẹ́ lọ kírun ẹ ṣe nǹkan kan ṣáájú ìrun yẹn là ń pè ní alọ́ àlọ́wọ́bò lárúbáwá náà ni pé yàtá nǹkan àlékù bàtà ṣáájú inú àtàrí wọn lè wá dálé sálẹ̀ rà sínra bọ́ọ̀dù ni wọ́n ń pè ní lọ́dí sọ́ọ́dí lọ́dí òun náà fi ní àlọ́wọ́bò olóde àlọ́wọ́lá. Hmm? àlòwògbò ọlọ́ọ̀ni fọ́tílú ojú hàtù ẹbọ ojú yìí ẹ̀wẹ̀ ojú a ṣàlàyé pé ojú fífọ̀ yẹn fún mi ní àdé kan àti kíní kì í ṣàlẹ́ ojú fífọ̀ yẹn òun ń tẹ̀ ká bọ́jú láti ibi tí irun orí tó parí sí níwájú irun orí àwọn nọ́mà irun orí ni òtòrò ṣeéṣe kárẹ́ tí irun tí ó fẹ́ kún wọ ojú o lọ́bí tí wọ́n parí sí lójú ní òkè irun dé ibi tí orí àti ọrùn wọ́n ti so mọ́ra wọn nísàlẹ̀ àgbọn bẹ́ẹ̀ni tí ojú parí sí tí ojú parí sí ibi tí ojú ti bẹ̀rẹ̀ lọ́tún àti òsì rẹ̀ náà pè ní ojú ọwọ́ mélòó láti bọ́jú ọwọ́ kan sábàbù méjì bọ́ngàn kò burú tàbá ọwọ́ kan náà ti tó rẹ́rà lómi ò sọ pé ọwọ́ méjì ni ó fi ń bọ́jú rárá ẹyọ kan alẹ́fipọ́ méjèèjì alẹ́fipọ́ kò sẹ́rì tó sọ pé méjèèjì ní ká máa lò pé ẹyọ kan ò bá mu nínú ojú bíbọ́ yẹn tọ́lọ̀ ń sọ pé fàkísílù òjò á kù yìí nínú rẹ̀ ni imú fínfín àti ẹnu yíyọ̀ ló wà ká yọnu ọ̀pọ̀lọpọ̀ máa ń tí wọ́n bá fẹ́ yọnu wọ́n mú ìka mọ́nà tí gbàtà wà lè kí òjò wọ́n sọ pé ìka àfábẹ̀ lálàmọ́ fi yọnu láti Muhammad sí ànábì máa ń fi ọwọ́ bẹ̀rẹ̀ láti ẹni ní yóò kàn bu omi fẹ́nu tí ẹni kùtùkùtù tí ó tún sọ nìyí kì í tọwọ́ kó fi rárá ẹni tí nǹkan bá wà níbi bóyá ìdọ̀tí kan wà ń bẹ̀ kó jẹ pákò ṣáájú yẹn pé kó run pákò ṣáájú kó tó ṣàlọ̀ àlá gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣe sọ wípé láúlá an àṣùkọ̀ àìlà ummati la amartuhum bí síwáàkì inda kulli wudu tí kì bá ṣe pé yóò kó nira bá àwọn ìjọ mi ni ní ìbá pa láṣẹ pé kí wọ́n mọ run pákò ṣáájú kí wọ́n tó ṣe kí ni o wọ́n tó ṣàlọ̀ àlá ṣùgbọ́n wò ó yóò kó nira bá wọn níbẹ̀ yẹn láti rí pé mínàlì mọ̀jùbà eh, eh, nínú àwọn nǹkan tá a fẹ́ ká ṣe ṣáájú ká tó ṣàlọ́ àlá ní pákó rírùn wà láti àmà pàápàá jùlọ fún ẹni bó yóò ṣe ẹ̀jí láàárọ̀ tẹnu rẹ̀ ó mọ̀ bùtì yóò mọ̀ rùn sáwọn èèyàn ní mọ́ṣáláṣí hmm? tó bá wá kírun ṣe àpé òórùn yẹn yóò kó nira báwọn èèyàn gẹ́gbà nàbí náà ṣe sọ pé ẹni tó bá jẹ́ àlùbọ́sà ááyù tó mọ̀ wùlẹ̀ wá sí mọ́ṣáláṣí torí òórùn rẹ̀ yóò mọ́ kó nìlọ bá àwọn wo àwọn míì látara bẹ́ẹ̀ tó dábàá nàbí ṣe ń ṣe yìí lẹ́yìn yẹn omi tánà bí fi bù tó kù sí ẹnu kìí ṣe ọwọ́ tó bu omi sí yẹn yóò bu díẹ̀ yóò bu díẹ̀ sẹ́nu èyí tó ṣẹ́kù ni ó fà fún àwa tù tẹnu àwa omi tó fà símú yẹn àwa tó fi sínú tó fà símú yẹn aṣẹ̀wà fún síta ọwọ́ ọ̀tún lànà dídí máa ń bu iṣẹ́ lè àti mú ọwọ́ òsì ló fi máa ń fi omi ló fi máa ń fọ omi rẹ̀ síta tó bá fẹ́ fún síta kíní ẹ̀ yóò wá dàbẹ̀ kó ṣòro fún ẹni tí ò tí máa ṣe tẹ́lẹ̀ ní ó ń ṣòro tí ẹ̀ sì kọ bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó mi máa pààyàn lórí ṣùgbọ́n lọ́gbọ́n téèyàn máa ń lò ẹ̀bá rí ní kẹ́mísì tàbá ń pípẹ́ẹ̀tì àwọn pípẹ́ẹ̀tì kílókọ̀ rẹ̀ jẹ́ base àmọ́ hmm? ìfìgìní ó dàbẹ́ tó ń lo straw yẹ ìdìyàn látòkè bí wa kí ní straw ike tàbí ọ̀rọ̀ rọ́bà tó níhò nínú tá a fi máa ń mu àwọn soft drinks yẹn téèyàn ò bá mọ̀ ọ́n lò yóò pààyàn lórí ẹni tó bá wà fà sókè nígbà tuntun ní ẹ̀dí fẹ́ tán tí afẹ́gùn bá ti kó sínú ẹ̀ táǹkì ní abọ́bù yóò jẹ́ kí kìíní yẹn kó pààyàn lórí so bẹ́ẹ̀ náà ni ta bá fẹ́ bu omi ta bá bu omi sọ́ta fẹ́ fi fún ààrì kó kún súnmọ́ imú wa tá a fi fà tábẹ́gùn ní ráyè kó síbẹ̀ yẹn lè ní jẹ́ kó ṣe kí ni o kó pa á lórí gẹ́gẹ́ bí nǹkan tí wá ṣe ní ìfìtáàrì tí a pé kó ti dúró sọ́wọ́ báyìí mo ṣọwọ́ mi kó tó pó ṣẹ̀rí ẹ̀rí gómìnà pọ̀ díẹ̀ báyìí tó máa bomi lọ́wọ́ máa bí ẹ̀fẹ́ ni ẹ̀rá bí orin tó jáde mú mi ẹ̀rí mo ṣe ra bú omi yẹn sọ́wọ́ báyìí òní mo bù díẹ̀ sẹ́nu tí ẹ̀bá ti wá obìnrin ẹ̀pọ̀ tó tún kù sí ní lọ́wọ́lẹ́ ìdíwò tó kù ẹ̀rí òbíye ìyá àtọwọ́ atẹ imú yẹn díẹ̀ nígbà tó fẹ́ fà sínú kí atẹ́gùn wọn bá gba ìbò imú yẹn wọlé tí omi ìyá fi lọ pààyàn lórí kódà fẹ́yìn bá ti ń ṣe dáadáa èèyàn ó ti é débi òkè imú gẹ́gẹ́ àwọn àmì náà ìjọba pé wọ́n bá lè sí ìsìn ṣáà ìlà àǹtàkùnà sọ ìmọ̀ wà bá lè fi ìsìn ṣáà ìlà àǹtàkùnà sọ ìmọ̀ ẹfà omi sí imú dáadáa àyàfi tẹ́ bá ń gbààwẹ̀ lọ́wọ́ yẹn ló jẹ́ káàrí ní flavi mọ̀ wípé tẹ́yàn bá ń gbààwẹ̀ tó bá ń ṣàgbàlá tó mi bá gba ihò mú rẹ̀ wọ́ ọkùn ẹ̀ àgbàlá rẹ̀ ti já làwọn àbá fi sọ bẹ́ẹ̀ kí nìdí àmì ààwẹ̀ rẹ̀ ti já kí nìdí wọ́n ní ànábì sọ ẹgbẹ́ ìwà báyìí fún ìsìnṣà ẹ̀sùn omi sínú dáadáa ẹ̀fà omi sínú ńlá áńtà fún ẹ̀sọ́ ìmọ̀ àbíṣẹ́ bá ń gbààwẹ̀ tó jẹ́ pé yára ká àṣẹ tó mìíràn bá lọ gba bẹ̀ wọnú ó ní àwẹ̀ ń tọ̀ wọ́n bàjẹ́ jẹ́ bí apá kan nínú àwọn akọ́kùn ni wà ayé díyàkùn ìlàlìmọ̀rọ̀ fík àti àwọn ọwọ́ yín kẹfọ ọwọ́ yín ẹ̀wẹ̀ títí débi ìgúnpá tàǹpẹ̀ nígbọ̀n ẹ́ àwọn ọ̀dọ́ sọ pé ìlànà pé arsenal gọ́ọ̀yà ni wípé kòkó kókó sẹ̀wọ̀n pé tá bá ṣẹ́ ọwọ́ wa kókó kan máa ń yọ níbi ìsàlẹ̀ ọwọ́ o hmm? là ń pè ní ìgúnpá ẹ̀rí ogún ẹ̀rí ìgúnpá yìí àwọn kan ní kò sí nínú ibi táàfù mi fọ̀ ṣòbíyé wọn ní harfu bọ́ọ̀yà ni ṣùgbọ́n èyí tó wọlé jù nùsùnà tarí nùsùnà tó lálàáfíà ni pé àáfọ̀ ibẹ̀ náà máa lọ́la tá a bá ti gbomi sí ọwọ́ wa hmm? kókó ẹ̀yìn ọwọ́ ẹ̀ táǹpẹ̀ ní kùgbá omi náà máa fọ́bẹ̀ a máa fọ́bẹ̀ mọ́ ó wà lára káàṣì lálẹ́ wà ń sá ohun bèrò rúùsìkùn ẹ fi omi pa orí yín tí bá ní wọ́n fomi parí ọ̀pọ̀lọpọ̀ nínú ìjẹ́ tí ṣàlàlá wọ́kùnrin wákẹ̀ṣọ́wọ́ láì pápá àpàrà ẹlòmíì àwọn orí ọmọ níka láti ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ọwọ́ kan ìka kan lákàn fi sórí ìka kan ṣe pàm sórí ẹ̀ báyìí mo ti rí gbogbo ẹ̀rí ni o láti fún gbígbé láfẹ́ tàn láàrin orí nígbà tí yàn kan orin sórí bí àwùjẹ ọmọ ike ẹlòmíì ìka yẹn yóò fi lọ ẹ̀yìn ilé àbọ̀ ẹlòmíì ọwọ́ kan yóò kàn fi ṣẹ̀gbẹ́ orí kan pákápáká orí pé àwọn kan náà àwọn afáfáfá àwọn ọmọ ìkí wọ́n sọ pé bá òyìn wọ́n ń sa obì rúrú sí kò àtẹ̀bọ̀ ẹ̀dì wípé apá kan lọ́lọ́run sọ bẹ́ẹ̀ rárá èyí tó mu gangan ni ìsọ èyí tó mu ni pé kẹ́ bó ṣe wà nù súnà ọwọ́ méjèèjì á fi ìka àárín méjèèjì kóra wọn ètò àwọn ìka yẹn ó kóra wọn ẹ́ á wà gbé sí orí wa láti ibi tí irun ti bẹ̀rẹ̀ níwájú á pa lọ ẹ̀yìn á tún dá padà síwájú bí ànábì ṣe ń ṣe nìyẹn sallallahu alaihi wa sallam ṣùgbọ́n bí pé ká dámi lórí tó rẹ́lò ní ìmọ̀ fọ orí mi tàbí ń wẹ orí rárá o tí ìbá ti fomi sọ́wọ́ kí pé wọ́n ó dámi yẹn sórí èyí tó kù ní ọwọ́ tó tutù yẹn ní west hand olèyàn á fi pa orí wọ́n sa obìnrin músìkò orí yẹn ti wá kó etí sínú torúkẹ́lẹ̀ pé etí ó ti kó sínú torí ànábì sallallahu alaihi wa etí méjèèjì kí ni o ara orí ni hmm? ọwọ́ tí ànábì wá fi pa orí ọwọ́ tó ń tutù yẹn tó fi pa orí yẹn òun náà ló fi máa ń pa etí kò tí níṣẹ́ tó lè tutù sọ́wọ́ ẹgbẹ́ta wá ti ṣàlàlá fi parí àtùnfòmí ilé ìṣọ́wọ́ ọwọ́ kànà bí pa orí tó tutù yẹn òun náà tó ṣe ń parí orí pípa náà ní ó tún pa etí báwo ló ṣe ń pa etí bánàbí ṣe ń páyé sí ni pé ìkátà fi ń lábẹ̀ ní ọwọ́ ọ̀tún yóò ti bọ̀ etí ọ̀tún ihò etí ọ̀tún ìkátà fi ń remú ní ọwọ́ òsì yóò ti bọ̀ ihò etí ọ̀tún yóò wá mú àtàǹpàkò rẹ̀ táǹpè ní tọ́mù yóò wá fi sẹ́yìn etí yóò fi ìkátì níyẹn ṣe inú yóò àti àtàǹpàkò yẹn wọ́ lóòkì òrùkòtì yóò fi kò jù báyìí lọ́wọ́ ní káàrọ̀ ìwé omi sí etí wa so àti pa orí nìyẹn wọ́n ń sá obèrè òsìkùn wà àrùjúl wà ń sá obèrè òsìkùn wà àrùjúl lákún ìlàlẹ̀ kààbẹ̀ ẹ fọ ẹsẹ̀ yín tàbí kẹ́ ẹ wẹ ẹsẹ̀ yín débi kókósẹ̀ in tó ṣe ìgúnpalẹ̀ kan táwọn ẹgbẹ́ ní òun ká lọ́yọ̀ọ́ wọ́n ní ẹ́bò ṣóbíé ní tó ṣe ìgúnpá wa yẹn tàbí ìgbọ̀n ọ̀yẹn òun náà ló ṣe kókó ẹsẹ̀ sọ́dọ̀ ní ká fọ ẹsẹ̀ wa débẹ̀ kókó méjèèjì ẹ wà lára nǹkan tó ní ó kàn tó tán bá láà fọ ẹsẹ̀ a ní ìfọ̀dájọ kókó ilẹ̀ omi máa kan kókó ẹsẹ̀ èyí tó wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì tá bá ti fọ ẹsẹ̀ wa á fọ kókó ẹsẹ̀ yẹn máa tàbá ti fọ ẹsẹ̀ òsì náà á fọ kí ni o kókó ẹsẹ̀ méjèèjì náà ma àlàyé kékeré kan wá wà níbi ọwọ́ fífọ̀ àti ẹsẹ̀ fífọ̀ ọwọ́ ní ìka àbí àwọn ìka yẹn àti afọ àárín ọmọ níka yìí tí ó ti afọ ṣùgbọ́n ọmọ níka afẹsẹ̀ náà afọ àárín ẹ̀ méjèèjì síra wọn nínú súnmọ̀ ìka bí àná ni wọ́n fi ń fọ àwọn àárín ẹsẹ̀ yẹn ní ìkátà àmọ̀ sí ọmọ dín ní Yorùbá tá ń pè ní little finger léèbó ìka tó kéré jù tó kàn ìyẹn tá a bá bẹ̀rẹ̀ láti tọ́n àtàǹpàkò tá a lọ èyí tó kéré jù yẹn olànàbì máa ń fi bọ àárín àwọn ọmọ ìka ẹsẹ̀ tọ̀tún tó bá ń fọ ẹsẹ̀ yẹn yóò fi sí ọmọ ìka rẹ̀ tẹ̀sẹ̀ òsì náà yóò fi sí i àkíyèsí ni wípé fún ẹni tí ò tí mọ́ ṣe tẹ́lẹ̀ ó ṣe é ṣe kó ní lára o pàápàá tó bá fẹ́ fi ẹsẹ̀ ìka yẹn tó fẹ́ fi fọ àwọn àlàfo tó ń bẹ láàrin ìka ẹsẹ̀ òsì kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ìgbà tèmi náà kàánú súnmọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ àfi bí ìgbà tí èèyàn ń ṣe sọsáìtì ní ẹgbẹ́ yẹn ò ní fẹ́ tẹ̀ mọ́tẹ́ bá tún ṣe ń gbogbo gbàǹjì yóò kàn báyìí lára mọ̀ ẹ̀rí mo ṣe ń ṣe pápápá olówó torí pé mo ti ń ṣe ní kíni lójoojúmọ́ ṣùgbọ́n tẹ́yìn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ kò ní fẹ́ kọ́kọ́ ṣe kíni bára mu torí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ti gbogbo ìkàbọ̀ báyìí rárá inú súnná ìka ọmọdé èèyàn ni ànábì máa ń lò sallallahu alaihi wa sallam ẹ̀ẹ̀mẹ́ ìlú làmọ́ ṣàlọ̀ àlá mẹ́ta làmọ́ bí ṣe ìgbà ní ànábì máa ń ṣe ní mẹ́ta mẹ́ta lè tó gbajúmọ̀ tá à ń ìgbà míì ànábì máa ń ṣàlùwàlá ní méjì méjì ìyẹn ò gbajúmọ̀ ìgbà míì ànábì máa ń ṣe ní ẹyọ kọ̀ọ̀kan náà kò wá ní túmọ̀ sí pé gbogbo ìgbésí ayé wa mẹ́ta mẹ́ta ńlá ṣe àǹfààní wà níbi ẹlẹ́ẹ̀kọ̀ kan nígbà ní ìdí bá ń kírun lọ́wọ́ ta fẹ́ báàmù ẹ̀rẹ̀ lórí tí ó mọ̀ sáré pátápátá mẹ́ta yẹn kò ní í ṣe dáa torí pé fẹ́ bá ìrùn yẹn ìbánàbí wọ́n ṣe ẹlẹ́yọ kọ̀ọ̀kan gbà mí ìhádẹ̀ ṣe ẹlẹ́yọ kọ̀ọ̀kan ákàyàn tí ó kàn inú ẹ̀rù bọ́mọ lọ́wọ́ irú ìyẹn wúlò lásìkò ìgbà méjì omi téèyàn lò pé mi ò omi yóò tó tí bá ṣe lo mẹ́ta mẹ́ta ò èyàn méjì méjì ọ̀rọ̀ ń àmẹ́jì o èmi ni mo kàn ń wòye sí pé láwọn àsìkò yẹn ó ṣeé ṣe káṣerú àwọn ìtọ̀mẹ́ká lò bẹ́ẹ̀ torí pé ó ti wà nù súnà àǹfààní ni omi ní òfin tó ń gbà mí a kàn lu ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó yàtọ̀ sí mẹkáníìkì tí ń ti ṣọ́ọ̀bù bọ̀ tí ó kọ́kọ́ fọ ara ẹ̀ àbí àgbẹ̀ tó dé tí gbogbo ara rẹ̀ kún fún yẹ̀pẹ̀ tí ò kò fọwọ́ fẹsẹ̀ ní kíni o lóko tẹ́lẹ̀ tó ń hmm, àfáà àti lẹ́lẹ́yọ kí gbogbo wọn ṣọ́lájú tó kó yẹ̀pẹ̀ sí ti gbogbo ẹ̀dọ̀ gẹ́bí àwọn fúlàní gbòrò lóyìn tí wọ́n bá wá bí ẹ̀rì pé táìsì ní mọ́ṣọ́lájú wọn ò ní nu ẹsẹ̀ wọn níbi kápẹ́ẹ̀tì gbogbo bí ó kàn ṣe pàtàpàtà àmọ́ ní ó ní ìdí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ o ìdí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ ni pé bá díyà ni wọ́n hmm? àwọn ará oko làwọn ibi tó ti fẹ́ lọ kírun nínú gbá inú ilé rẹ̀ yẹn ṣe ń pé yẹ̀pẹ̀ náà nílẹ̀ ẹlẹ́ẹ̀dẹ̀ ẹsẹ̀ kí ló wá fẹ́ nù nígbà tó ń bọ̀ láti tàn so kò lè mọ́ lára àwa láàmọ́ kọ díẹ̀díẹ̀ kìí ṣe pé ká mọ́ bá dà torí táwa rí yẹn kò rí tó dàbí ọ̀rọ̀ ti wa náà ni táwa náà bá lọ sí àwọn ibòmíì tá a ṣòro pa lajú tó yìí mo ti rí ẹnìkan kò mọ bí wọ́n ṣe ń lo WC ilé ìgbẹ́ tọ́lẹ̀tì tí wọ́n máa ń ṣẹ̀yìn kò mọ bí tó òun yàgbẹ́ sílẹ̀ tàbá lọ bí mọ́ta bí ẹ́rà àwọn ẹlòmí ilẹ̀ ẹlẹ́ ni wọ́n mọ́ yàgbẹ́ sí kò lè mọ́ bí kò mọ̀ pé bí ihò ni wọ́n yàgbẹ́ sí lójú rẹ̀ èyàn ó jàbọ́ sí ilẹ̀ kó dàbẹ́ bá sọ fún pé bí lẹ́yàgbẹ́ sí o tẹ́bá jáde bàbá ìdílé ilẹ̀ ẹlẹ́ ni yàgbẹ́ sí torí pẹ́rù ó mọ̀ bà kóhun ajá sínú ihò yẹn hmm? ìgbà ní èyàn ó débi ilẹ̀kùn èyàn ní mọ̀ bí wọ́n ṣe ń ṣílẹ̀kùn ẹlòmí ó ti fẹ́ ṣí omi gbígbóná sórí ara ẹ̀ mo rántí 1986 ní kọ́ rí kìíní yẹn a lọ plé ní Jos hòtẹ́ẹ̀lì táwà ọlọ́run ló ní kí n kàn sí ìyẹn lẹ́tẹ̀lẹ́ṣẹ́ mọ̀ àfìgbà sómi gbóná ni omi gbóná ní igbó tí àkàrà ní ìbákan bú ni so bá náà ṣe ń wú àwọn bòròró àbáhùn Fúlàní tó dé kẹrí nǹkan àwọn ọ̀bẹ̀ nítorí báwà ti wà used to ìdìnà àwọn bòmí náà wà tí ò ní yé wa àwọn táàpù kan wà bẹ́ẹ̀ pé ò ní mẹbi tó ti ṣì bẹ́ẹ̀ sí tó bá ti gbọ́wọ́ sẹ́nu ẹ̀fúnra omi ní ó dà tó bá ti gbẹ́wọ́ kúrò omi ìyá tó stọ̀ sẹ́ńsọ̀ ló ń lò ṣe àmọ́ wá pé bu ni wọ́n ti ń ṣí káàkiri ẹ̀yẹn náà ti dàbí tó ń bú ń hmm? tàbí kó débi ní bó ṣe ó omi báyìí fúnra omi ni ó fọ̀ díẹ̀ fúrúrú ó fò ejò owó yóò tà ní fún so ẹ̀kọ́ láwọn kọ́ àwọn ẹ̀yẹn tí ń so látara bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣàlọ̀ àlá ní ṣókí ni mo sọ yẹn o kọ́lọ̀n tó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ nínú súnmọ̀ ẹ jẹ́ ká gbìyànjú kí á rí pé à ń ṣe àlọ́ àlá wa dáadáa torí pé ẹ̀sán tó wà bẹ́ ò kéré ẹ wo tàbá ṣàlọ̀ àlá tán ànábì sọ ẹgbẹ́ tó bá sọ ẹgbẹ́ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah anna muhammadan abduhu wa rasuluhu futihat lahu abwabu jannati thamaniya a ṣí ilẹ̀ fún àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ fún irú ẹni yẹn èyí tó bá wù nínú àwọn ẹnu ọ̀nà kó gba bẹ̀wọ̀ àlìjẹ́nà tí ẹ bá ṣàgbà àlàkan tó wá ṣe gbólò wọn ṣáàdọ̀ aláìláìlá àpamọ́ ń ṣe yìí wọ́n á dáwọ́ láṣẹ̀rí kálá wọn ṣáàdọ̀ anna Muhammad abdu rasul wọ́n ó ṣí ilẹ̀kùn àlìjẹ́nà pé tá bá ń ṣe àlàlá omi tó kán yẹn tí ó ń kán lára wa yẹn àwọn ẹ̀ṣẹ̀ táà ti ṣẹ̀ ó máa bá omi yẹn jábọ́ omi tó ń kán yẹn àwọn ẹ̀ṣẹ̀ táà ṣẹ̀ yóò ṣe kíni yóò máa bá omi yẹn jábọ́ tí ó wọn táláìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ bá bá bọ́jú àwọn ẹ̀ṣẹ̀ táà ti dá látara ojú yóò máa bómi yẹn jábọ́ yóò máa kán lẹ̀ alé ìwòsàn ni wọ́n ṣe ń rí àlọ́lá kí ni gbogbo eléyìí tí ẹ bá fẹ́ wẹ̀ kó wẹ̀ kò yé ni àtàwọn ẹ̀kọ́ mi tó wà ń bẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ̀kọ́ tó lè náà ṣàlẹ́ ẹ̀kọ́ tó ẹ̀kọ́ tó lè náà fún ìwò ìyẹn papọ̀ ẹ̀ẹ̀kan ní bí mo ṣe ṣàlàyé yìí ó ṣe ẹ̀ẹ̀kan ojú ẹ̀ẹ̀kan ní àádẹ́ ọ̀nà fún ilẹ̀ ẹ̀lẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀lẹ́ ṣe ẹ̀ẹ̀kan ṣe ẹ̀ẹ̀kan ojú láàbùkù yẹn kí á jẹ́ ọgbọ́n láti bu ẹ̀rù sí ìta tó ṣẹ́kù lọ́wọ́ wa yẹn òun láti tó kù ẹ̀ẹ̀n tí mo gbọ́n pé tẹ́ bá ti bù sẹ́nu bá a bá ti mú bá wá ti sọ ẹyẹ ọ̀kan nìyẹn irọ́ irọ́ irọ́ irọ́ èyí tó bá rọ̀ wá lọ́rùn alẹ́ṣẹ́ yọkan èmi ń gbà ní ìwòlẹ́ṣe mẹ́ta gbà ní ìwòlẹ́ṣe méjì gbà ní yọkan mẹ́ta ti mọ́ wa lára ọ̀rẹ́ kan ah, ṣe ẹgbẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe demonstrate bí mo ṣe ṣàfihàn ẹ̀yẹ ni ni ànábì ṣe máa ń ṣe ṣàlá ọwọ́ òsì láàbì fún imú síta ọwọ́ ọ̀tún láàbì gúnmi sẹ́nu ibẹ̀ láti fa omi sínú àwàgọ́wọ́ tún ẹlẹ́ owó òsì lànà ti ti máa rán ló ṣe rí ní ọ̀rọ̀ alẹ́kùn sálà ní pípọ̀ ẹsẹ̀ a máa fàtà lẹ́sẹ̀ lọ. Àpọ̀ mọ́ ohun ara ẹsẹ̀ ni. Bàtà bá fẹ́ pa ẹsẹ̀, tàbá fẹ́ pa ẹsẹ̀, tàbẹ́ fọwọ́ pa, tó jẹ́ pé kìí ṣe tí a fẹ́ fọ́ látara pé àwọ ìbọ̀sẹ̀ táǹkì ní sọ́ọ̀rọ̀ tàbí àwọ bàtà àwọ táǹkì ní kófù ìgbà ẹni ò sí àtẹlẹsẹ̀ ń bẹ̀rẹ̀ gbogbo òní lábẹ̀rẹ̀ tẹ́lẹ̀ orí ẹsẹ̀ lákàn rọra fi omi ọwọ́ tútù lè bá dọ̀mù sí lákàn fi pa orí rẹ̀ tó bí wa ọlọ́ààrẹ̀ ẹlẹ́gùn sọ̀rọ̀ ẹjọ́ tí kọ̀díṣọ̀pọ̀ bá dé lẹ́yìn ò lè ṣe àwà látọ̀kọ̀ bóyá ó mú àti àwà ilé orí ẹ̀pẹ̀ àti olómi lórí fi ó kọ̀díṣàn wo ló dé bóyá ó jóná ẹjá sọ pé náà jò torí wọ́n bá ti lẹ́nu ìyẹn jóná dàpé goodbye nìyẹn ọlọ́run làwọn bí ìjà ọlọ́run wọ́n jà jóná ọ̀rọ̀ tí ò lè fún mi sára rárá ó máa ṣe tayamam ẹ máa bẹ́ẹ̀ pé ní tayamam àlàlẹ́ èrùpẹ̀ ohun òmọ̀ nira rárá ń tiẹ̀ èèyàn ó kàn fi àtẹ́lẹwọ́ lélẹ̀ ní sí orí ilẹ̀ tàbẹ́ ti ṣàlẹ̀ aláì á dẹ̀ yí padà sí ẹ̀rùn pé tàbá fi àtẹ́wọ́ lélẹ̀ ẹ̀yìn ọwọ́ la máa máa wò a wà yí ọwọ́ yẹn padà a wà wò pẹ̀lú ojú wa ṣé nǹkan kan wà bẹ́ẹ̀ tó ṣe fẹ́ dànù á dẹ̀ fi bọ́ ojú á fi pa ojú lẹ́yìn lẹ́yìn á fi pa ọwọ́ bí ọwọ́ àlàlé parí nìyẹn yóò kò ní kéèyàn tó lè ní ìṣòro débi pé kò ní lè ṣe àlàlé ó tí gbogbo ọwọ́ jóná tí gbogbo ojú jóná tí ò bá wá lè ṣe kìí ṣe pé kéèyàn ní àìsàn àbí ìnira nìkan ìyẹn lè wà nínú ìgbèkùn nǹkan kan ò ṣe ṣùgbọ́n wọ́n ti di ọwọ́ rẹ̀ sẹ́yìn wọ́n ti tó ń wò báyìí yóò sì kí òun kò ní ṣàlọ̀ kàn máa fọkàn kírun yóò máa kírun ṣòtíé yóò kírun ni torí pé alìmọ̀ṣàkọ́tú tájìlìgbò tẹ̀sí nínú alìkọ̀wáìdó alìfòkìyà kọ́ ìgbà kan sọ pé alìmọ̀ṣàkọ́ tájìlìgbò tẹ̀sí hardship bring hardship necessitate uh, tẹ̀sí hmm? facilitation hardship necessitate facilitation mo yìí lè tún ilé ìgbò kékeré tèmi gbọ́ nìfínú ìnira yóò ṣokùnfà àdẹ́kùn ìnira gbàtí sólè ọwọ́ tí mú ṣe nǹkan kan mọ́ kò lẹ̀ sómi kò sí nǹkan kan ẹ́ so yóò kí òun bá náà ni kò wá ní túnrùn kí mọ́ nígbàtí ó bá ti wá bóyá wọ́n dè lọ́wọ́ ó kí zúrù ìgbà tó kí zúrù tán tó wá di àsìkò àsì ni wọ́n wá túlẹ̀ tó wá ṣàlẹ̀ àlá kò ní sọ pé òun ò ní irun zúrù yẹn ó ti ní ó ti kí gbogbo ti yàrá ẹ̀ ọlọ́run àrẹ̀ Thank you.

ní jẹ́nẹ́bà lára ó ṣẹlẹ̀ sáàmọ́bí ṣùgbọ́n tàmọ́bí yàtọ̀ torí pé òun ètí ìkírun àdọ́bí sallallahu alaihi wasallam wọ́n ṣe kọ́ mọ̀ tán báyìí ló wá rántí pé á ah, òun ò tí ìwẹ̀ jẹ́nẹ́bà àwọn èèyàn dúró ní sáfù ṣàpé ilé ànábì dàbí ilé bàbá àkádìrì tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sùlùmí bẹ́ẹ̀ nílé ànábì ṣe orí tí wọ́n ṣe láṣẹ sì padà lọ wẹ̀ jẹ́nẹ́bà kódà wọn ni wọ́n rí omi tó ń kán bí irun ànábì wọn ò ṣe ní ìmọ̀ ànábì ṣáájú wọn kírun tí ó bá rò ń jẹ ti kírun tó tó pé ee òun ìrànwọ́ ẹjẹ́ ó ní kò sí ó sì kírun yẹn kò àwọn ẹmọ ẹmọ òun nìkan ló kírun gbọ́ yẹn bẹ̀ yẹn ni pé tó bá pa nígbà tí wọ́n ṣe kọ́ ọmọ tán tàbí tán tó ṣe kọ́ ọmọ àmì fi kí òun bẹ́yìí àdá wọn dúró àlọ́ ìwọ̀ jẹ́nẹ́bà àádì mọ́lùkótíyé àyà bíbá gbé bóyá àti lọ́wọ́ jẹ́nẹ́bà yẹ bóyá yóò dìlé àwọn èèyàn yóò dáwọn èèyàn dúró àlèyàn ẹlòmíì tó ṣáájú kí òun gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ sí rúbà tó nà lọ́kọ̀ọ́ ẹlòmíì ló ní kó bọ́ síwájú kó yẹn lọ tóun lágbára láti ṣáájú kírun mú ẹ pé ọ̀bẹ tí wọ́n gùn yẹn náà ló padà ṣokùnfà kú rẹ̀ lọ́dí ọlọ́ọ̀sára àmì ṣùgbọ́n jẹ́ òkàn nídìí àti àwọn èèyàn àwọn ìyẹn mírun mírun ní ní fi wọn ṣùgbọ́n ṣe وصلى الله على نبينا محمد نعم عليكم السلام yes yes yes wọ́n ní àwátá lọ sí oko wọ́n ti mú wá nù pé èyí wá fi wé nù jí àbókúta wọ́n kò kúta nìjí ilẹ̀ tó fẹ́ ṣàlàyé pé òkúta tá a bá fẹ́ fi lù dí ká máa jẹ́ ó kéré jù ká máa lo mẹ́ta ká máa lo ẹyọ kan péré ní súnà ànábì fẹ́ ká máa lo òkúta bíi mẹ́ta àti wá nù títán àwa dé mọ́ṣáláṣí àkànṣe àlọ́ àlá àlọ́ tí òun àlọ́ rántí fòmí tábà ní yéè kò sí yéè onírun òrùkùtì torí pé ń tẹ́ ṣe yẹn gangan ìmọ́ra ni kí ni mo sọ yìí ìmọ́ra lòun gangan fúnra rẹ̀ ẹ ti mọ́ ẹtì mọ́ pẹ̀lú tẹ́ ṣe yẹn torí pé ní ṣẹ̀ríà fún ní ọ̀dà tó tẹ́ ẹ̀bá rò ní ẹ lo nǹkan tẹ́ ń lò ní ẹ́ ìsìjìmáàrù ní òun ní kẹ́ ẹ lò nígbà tẹ́ ti ti lò ló pàṣẹ bẹ́ẹ̀ ó tán bó ṣe ẹlùmí ò rámọ tó ṣe máa lò kíta wọn ní kó mọ́ fún kíta gbó àtàkàrí rẹ̀ tí kò ó bó ojú ní ẹ̀sìn wa ti lè jù ogorí okó mi ló gbó lánàá ní ojú ìgbà tí ò ní rárá o tí ẹ bá ti lókùta yẹn yóò kàn ra fi sí di ẹnu ibi tí létọ̀ ń gbàjá bẹ́ẹ̀rì pé fúnra ẹ̀tọ̀ yẹn dá ṣe yẹ yìí sára òkúta ìyá jùnú tí ẹ bá tún fi kejì sí gbàtẹ́ bá ti fẹ́lẹ̀ kẹta bẹ́ẹ̀rì pé kò ní tutù mọ́ dásọ kò jù báyẹn lọ ọlọ́ alèlèwé alèlèwé alèlèwé wọláàrẹ̀ ìgbéwé pọ̀ lọ́dọ̀ wá ní alèlèwé bọ́tí mi pásọ́nálè kì í lèwé òkúta mọ́ máa ń lò òkúta mọ́ máa ń lò ṣùgbọ́n mi ò lẹ́rìí kí n fi lè sọ pé à ní lèwé kúlẹ̀ pé mo mọ̀ táwọn kan sọ pé ká má lèwé tútù wọ́n nítorí wípé ewé ó ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ìgbà nǹkan tó dẹ̀ ń dárúkọ ọlọ́run kò yẹ ká fi ṣẹ̀gbìn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò wọlé ìrìgbà ayà kùránì sọ wípé wà ní ní iṣẹ́ ìhìn kò sí nǹkan kan tí ń bẹ lórí ilẹ̀ àyàfi pé kí ni ó ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ṣùgbọ́n yìí ni látàkọ̀húnà tẹ̀sìdì ahùn wọn ò mú quran wá nítumọ̀ how come call kò sí nínú quran hadith lálẹ́ sọ pé come call wá sí ní láàkáyé ń sin náà sùn yẹn direct ṣùgbọ́n túnmọ̀ rẹ̀ ni pé kò sí nǹkan kan tí ń bẹ lórí ilẹ̀ àyà àti tó ń ṣàkọ̀mọ́ fọ́lọ́n tó ń ṣe téèyàn bá sọ pé ewé yẹn torí pé àwọn tó jẹ́ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni àdíjà ànábì tó kọjá níbi sàárè méjì sallallahu alaihi wasallam tó wá ní iná umayo abdibani wọ́n ń jẹ àwọn méjèèjì ni wọ́n jẹ wọ́n níyà nítorí kàbírì ẹ̀ṣẹ̀ ńlá kan wọ́n ní ìdùnnà ni pé nǹkan tí èyí ṣe pé tó ṣòro láti ṣe kìnnì láti gbé jù lẹ̀ àdẹ́bí wá já ewé dábínù ẹ́ dẹ́mínù bá ń jẹyàn dé tá ń pè ní làbídùn nílọ níta tí wọ́n ń pè ní sọmọ́kà rò pé ó wá fi sí orí ó mọ orí fàárè méjèèjì yẹn pé bóyá látara tẹ̀síbí àfọ̀mọ́ tí wọ́n ń ṣe yẹn àwọn ewé yẹn ṣe ọlọ́run lè lásìkò yẹn fún àsìkò yẹn ìyà yẹn ó ṣe fún o lè dúró fún wọn láǹkan fi sọ pé ó kí a lè fi wé nù sí àwọn kan ló ronú báwọn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò ṣe kí ni wọlé wọ́lọ́ òjò ààlà ààlàmù ọlọ́ọ̀bá nìkan ni onímọ̀ tí ó mú orùkú yẹn ti kílá tó wọ́sọ́lọ́lọ́wọ́ alẹ́lẹ́mìnà Muhammad وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا